àwọn ìjọ àmàdíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o àmàdíyà lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Gulam Ahmadu lànábì àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya múri tádọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dìyà níyà tí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú. Kúrọ́ọ̀nì Mírízà Mírízà Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ Kúrọ́ọ̀nì gbogbo wọn o. Kàláwù ìṣọ́ṣọ́wa Kámẹ́dì Kẹfìrìhù ní ìjọ àwọn Ahmadiyya pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíya Kàláwù làwa níbẹ̀ mirza zagulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin. súnà rẹ̀ borí o. ara wa ni ti ara wa ni èèyàn wa ìwà yi èèyàn wa ni èèyàn wa ni. olùsí fi máa ń máa ń lè kó bá a bọ̀ lè wọ́n ara wa ni onísùfì ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń ṣe rẹ̀ yìí Súfì máa ń ṣe rẹ̀ yìí ó lè kó sẹ́yìn bá àkọ́rùn ó lè wọ́n tó yára jàlá. ó lè tó lè tó lè ká ló yẹ kó ọ̀rọ̀ ìjọba àbẹ̀lẹ̀ òkú pọ̀. ni onísúfì bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń bèrè ẹ̀yìn Súfì máa ń bèrè ẹ̀yìn ó lè kó sẹ́yìn bá àkọ́nù ó lè wọ́n tó jálá jálá. Ọ̀sẹ̀ tó lè lọ́kọ̀ọ́ lè jẹ́ ìlànà ẹ̀rọ ọ̀rọ̀ tó ti là fẹ́ lókùpọ̀. ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wá ní ara wa ni onítúbí wọ́n ti wà yí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onítúbí wọ́n ti wà yí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onítúbí wọ́n ti wà yí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní ara wa ni onítúbí wọ́n ti wà yí ara wa ni èèyàn wá ní ìwà láàyè èèyàn wá ní èèyàn wá ní tó fi máa ń ṣe rẹ̀ yìí tó fi máa ń ṣe rẹ̀ yìí ó lè kó tẹ́sí bá fọ́ọ̀rùn ó lè wọ́n tó yára jàlá. ó lè tó yára jàlá nígbà tó yẹ kó ó lè tó ti làbẹ́ ló púpọ̀. lọ́sọ̀rọ̀ náà ó lè tó ti làbẹ́ ló púpọ̀ ó lè tó ti làbẹ́ ló púpọ̀ onídọ̀dọ̀ tiẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe yóò máa ṣe eré ẹ̀ lọ lọ́wọ́ tó ń sọ ẹ̀. túbí túbí máa ń ṣe rẹ̀ yìí ó sì máa bẹ̀rẹ̀ rẹ̀ ó jẹ́ kó sẹ́yìn bá àbọ̀mọ̀ ó ní wọn tó yára yàrá. ọ̀sẹ̀ tó yẹ kó lè ká ní ẹ̀rọ púpọ̀ náà tó ti làbẹ́ ló lọ́sọ̀rọ̀ náà ó ní pẹ́ẹ́tọ́ tó àtọ̀ ẹ̀rọ tó ní pẹ́ẹ́tọ́ àdáyé tó lọ sí ká. onídọ̀dọ̀ ẹ̀ ẹ̀ yóò máa jẹ́ yóò máa ṣe eré ẹ̀ lọ. ara wa ni onítúbí wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa

ó ní wọn tó jára jàrá ó ní tó yẹ kó tó yẹ kó tó yẹ kó tó yẹ kó tó làbẹ́ ló púpọ̀. onídọ́lọ̀ ẹ̀ onídọ́lọ̀ ẹ̀ yóò fi jẹ́ náà yóò máa ṣe eré ẹ̀ lọ ara wa ni onisufi ni wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà máa yé èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bọ́ọ̀dì wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bọ́ọ̀dì wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bọ́ọ̀dì wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùnfì ni bọ́ọ̀dì wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì ni wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. ara wa ni onítúfi wọ́n ti wà ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. máa ń ṣe yìí máa ń ṣe yìí wọ́n ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni ó ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri ibi tí ẹ ti láǹfààní àti máa rí wa wò ní ọjọ́ tòní alẹ́ òní ni alẹ́ àlàádì mọ́júmọ́ àlàádì leilatul ahad déètì òní ni ọjọ́ kẹfà oṣù kẹta oṣù rọ̀bíùlì awal ọdún fourteen forty four mo kí wa káàbọ̀ sórí ètò wa ètò yín asòfíà zátù tọ̀ríkọ́ khalafat al-islam asòfíà zátù tọ̀ríkọ́ khalafat al-islam ẹ̀sìn súfí onítọ̀ríkọ̀ lòdì sí ẹ̀sìn islam ẹ̀sìn sufi onítọ̀rí kọ lòdì sí ẹ̀sìn islam kókó ìwádìí àwọn irọ́ ńláńlá tí sheu ahmadu Tijani pa tí àwọn mùrídì rẹ̀ gbà á sí òdodo àwọn irọ́ ńláńlá tí sheu ahmadu Tijani pa tí àwọn mùrídì rẹ̀ gbà á sí òdodo episode fifty three insha episode fifty three tọ nínú àwọn episode tó síwájú irú koko ìwádìí yìí a ti ṣe bíi mẹ́ta kó tó di pé wọ́n gbarata láti jà raburabu láti wá láti láti dènà títú àṣírí àwọn ẹ̀rọ ńláńlá ṣé amádá ti dá ní. ìyẹn ló mú wa tí a fi yà sí àwọn ibi tá a yà sí pé ká sáré fún wọn lésì kí wọ́n lè dákẹ́ ẹnu wọn. alihamdulilayi a ṣe wàhálà dànù àfún wọn lésì àwọn tó bọ́ta àfún wọn lésì àti bàbá àti ọmọ àfún wọn lésì fúnra ara wọn náà ni wọ́n sọ pé àwọn ọmọ wò mí níran fúnra bàbá àti ọmọ láì dìrẹ́bẹ̀ sí wọn láì bẹ̀ pé ẹ dákun ẹ má fèsì mọ́ fúnra ara wọn ni wọ́n sọ̀rẹ́ńdà wọ́n sọ̀rẹ́ńdà àwọn ìjánu wọn bí wọ́n ṣe jánu bí ejò gbogbo ẹ̀ ni mo bá wọn kó bọ́ọ̀tà lẹ́yìn náà ti gbọ́ àti bí wọ́n ṣe step down nígbà tí wọ́n rí i pé ha. Ah, ibi tí ọ̀rọ̀ ń lọ yìí táwọn ń lulẹ̀ nínú àwọn ọ̀rọ̀ táwọn ń sọ yìí táwọn bá kọ̀ǹtínú àwọn ò ní gbérí mọ́ ẹnìkan kò ṣẹ̀ṣẹ̀ ṣe wáàsí fún wọn pé kí wọ́n step down fúnra ara wọn òun ni wọ́n pinnu fídọ̀ step down alhamdulilayi ó tún lè wá di lọ́la o. kí wọ́n tún gbérí o ẹ bà mí lẹ́nu asòfíà tọ̀ríkọ khalafati ẹ bà mí lórí ẹ ẹ bá tún wá fẹ́ ràn wọ́n lọ́wọ́ gbàláyè wà ọkọ̀ bọ́ta o kọ wá ròyìn ṣé fún wa tọ̀rí kan ṣàbìlíyà kọ wá ròyìn ẹ̀ wa bí wọ́n ṣe mọ̀ ọ́ sí tó fi ń ṣe é tó fi gbà pé ojú ọ̀nà ni tó fi gbà pé ìsúnmọ́lọ́ ni tó fi mọ̀ pé ẹni tí kò bá tọ̀ ọ́ kò rí ojú ọ̀nà tọ̀ àyàfi ojú ọ̀nà sófin tọ̀rí o títí táàkùn fi rí ẹni tí ó jáde èmi ò tí ì rẹ́ lómi tó tún jáde o ẹ má ti wá rẹ́ lómi tó jáde tó fẹ́ máa kọ̀ǹfàmù tìjàníyà kọ̀dìríyà ṣàdìlíyà in particular tàbí tó fẹ́ gbé súfì wọnú ìsìláàmù gbogbo ẹ̀yin tí ẹ máa ń gbọ́ ètò yìí ẹ dákun ẹ sẹ́ndì fídíò líǹkì irú ẹni bẹ́ẹ̀ tó fi ṣe prógámù ẹ sẹ́ndì mi the reason is that èmi lè mọ́ mọ̀ mo lè má rí mo lè mọ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí tó bá ti pẹ́ tó bá ti pẹ́ díẹ̀ àwọn sì lérò pé mo mọ̀ dó mo sọ fáwọn náà wípé ẹ máa sẹ́ndì fídíò líǹkì tó bá ti jẹ mọ́ súnfí tẹ̀fí ń polongo súfì ẹ máa sẹ́ǹdẹ̀ sí mi kí n máa wò ó kẹ́lẹ́ máa bá kẹ́lẹ́ kẹ́lẹ́ máa gba èsì yín ní kíkún àmọ́ wọn ò ṣe bẹ́ẹ̀ àtà oníkùránì kì í sẹ́ǹdì kankan sí mi èmi ni mo tún máa ń sẹ́ǹdì àwọn fídíò lè kèmí sí pé wò ó òun tún rèé o láti lè rí dájú wípé kí n sẹ́ǹdì ẹ̀ sí tí mo mọ̀ kó lè fèsì. not only him ètò wà ní diaspora kò mọ́ sẹ̀ǹdì ẹ̀ sí. tí ń bá rí whatsapp Tori lọ́wọ́ mi ò ní sẹ̀ǹdì ẹ̀ torí wípé a gbọ́dọ̀ ṣe ìkọ́ ó já àlẹ́ yìí a gbọ́dọ̀ gbé ẹ̀rí dìde lé wọn lórí ká tó káwọn kún ẹni tó jẹ̀bi ìdájọ́ tí ń bẹ lórí wọn. alihamdulilayi um, ok mo ti sọ̀rọ̀ pé eh, episode forty eight forty nine táàrí àti padà rí bẹ́ẹ̀ nìkan ti sẹ́ndẹ̀ sí wa alihamdulilayi jazakallahu khairan so nínú episode fifty three tá fẹ́ sí lálẹ́ ètò a ní pẹ́ púpọ̀ níṣà torí iṣẹ́ wà ní fún mi ní àárọ̀ ahad gẹ́gẹ́ bí àṣemọ. ohun tí a fẹ́ discuss lálẹ́ tòní ni pé why tí àwọn mùrídí fi máa ń gbé fọ́tò ṣéwù sínú ilé wọn. nítorí pé an average Sufi ó kéré tányányá ẹni tó kéré jù ní Sufi dandan ni ó gbọ́dọ̀ ní fọ́tò ṣéwù nínú ilé ó gbọ́dọ̀ ní fọ́tò ṣéwù nínú ilé. every Sufi Sufi kọ̀ọ̀kan kò lè má ní fọ́tò ṣéwù nínú ilé àwọn fọ́tò ṣéwù tẹ́ mọ́ nínú ilé ní ti àwọn Tìjàníyà tí wọ́n pẹ́ bíi oríṣi mẹ́ta wọ́n á ní fọ́tò ṣéwù Ahmada Tìjàní nínú ilé èyí tó bá tún wá jẹ́ onífáìdọ̀ ẹni tó ní fáídọ̀ sọ́híbù lè fáídọ̀ òun ni Ibrahim Niyas wọ́n á ní fọ́tò ẹ̀ náà nínú ilé lẹ́yìn náà ṣéwù tó ń gangan so mọ́ nílùú ibi tó wà ọwọ́ ẹnìkan ló ti gbọ́wọ́ fọ́tò yẹn á ní nínú ilé. ọwọ́ mùrídìí gbọ́dọ̀ ní fọ́tò ṣéwù ẹyọkan tàbí méjì nínú ilé lẹ́yìn tó bá ní fọ́tò ṣéwù nínú ilé tán yóò tún wá lẹ fọ́tò ṣéwù mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ tó bá jẹ́ ẹni tó dá ṣọ́ọ̀bù ni á lẹ fọ́tò ṣéwù mọ́ ṣọ́ọ̀bù rẹ̀ tó bá jẹ́ ẹni tó ní mọ́tò yóò lẹ fọ́tò ṣéwù mọ́ inú mọ́tò rẹ̀ tí ó bá jẹ́ ẹni tí ó ní máríwá yóò lẹ fọ́tò ṣéwù mọ́ inú máríwá rẹ̀ tí mùrídìí bá jẹ́ ẹni tó ní ọ̀kadà yóò lẹ fọ́tò ṣéwù mọ́ ara ọ̀kadà rẹ̀ tó ní ká tó fi ṣiṣẹ́ yóò lẹ fọ́tò ṣéwù mọ́ ara ká rẹ̀ yàtọ̀ sí yẹn wọ́n tún wá máa bá wọn ṣe kékeré tí wọ́n máa ń gbé kọ́ ọrùn wọ́n bá wọn ṣe kékeré tí wọ́n máa ń gbé kọ́ ọrùn wọn káàkiri ìyẹn àwọn mùrídìí wọ́n bá wọn ṣe oríṣiríṣi eh, different sizes àwọn òdiwọ̀n ọ̀tọ̀ọ̀tọ̀ wọn ni wọ́n ṣe àwọn fọ́tò wọn yẹn omi àtóbi gbangba tó dá sí pé tí ẹ bá lè mọ ògiri ilé yóò fẹ́ gba gbogbo ara ògiri abala kàtán wọ́n á sì ṣe ní ìní kékeré kékeré báyìí tó dá pé wọ́n ti ọmọ gbé kọ́ ọ̀run ni kódà nígbà míì wọ́n lè han kéwù wọ́n lè ka kùrìsíyù sí orí àwòrán orí ṣéwù tí wọ́n wàá dì í ní tíà tí wọ́n máa tà á fáwọn mòrídìí pé kẹ́ máa gbé kọ́ ara kí ló fà á tẹ̀sí ṣe bẹ́ẹ̀ kí ló fà á tó fi já sí wípé ipò tí àwòrán irọ́ Jésù Kristi wà lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ipò náà ni àwọn mùrídí gbé fọ́tò ṣéwù wọn sí mùrídí ṣéwù ó fẹ́ máa rí ojú ṣéwù rẹ̀ báyìí lójoojúmọ́ kí ọkàn ẹ̀ tó lè balẹ̀ ó gbọ́dọ̀ rí fọ́tò ṣéwù rẹ̀ báyìí lójúmọ́ mùrídì ṣéwù ó fẹ́ máa rí fọ́tò ṣéwù rẹ̀ nítorí kí ó lè bá a máa rí ìbùkún gbà nípasẹ̀ rẹ̀. kí wá ni pàápàá tó fi dá sí wípé àwọn mùrídì wọn ò fi fọ́tò ṣéwù wọn ò fi ṣeré wọn ò fi ṣàwàdà wọn èfi ṣeré nínú ìròrí wọn nínú àdìọ́kàn wọn nínú ìṣesí wọn nínú ìṣòro wọn à ẹ ń bá sọ fún wọn pé ẹ má gbé fọ́tò ṣéwù kọ́nú ilé bí ìgbà tó nítàn fẹ́ gbẹ̀mí wọn ni bí ìgbà tó fẹ́ gba ẹ̀mí ni. bóyá mùrídì kan tí kìí gbé fọ́tò ṣéwù kọ́nú ilé kó pè sórí ètò wa kò sí bí mùrídì ò bá ní kùránì nílé ó gbọ́dọ̀ ní fọ́tò ṣéwù rẹ̀ nílé awúwo ló wà ní abẹ́ rẹ̀ awúwo ló wà ní abẹ́ rẹ̀ awo tí ń bẹ lábẹ́ rẹ̀ ni pé pàápàá jùlọ ní ojú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà ìgbàgbọ́ kan wà àdìsọ́kàn kan wà lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà wípé ojú kójú tó bá fojú rinjú pẹ̀lú ṣéwù ahmed tìjàní ó ti parí yóò wọ àdìtẹ̀ náà ni by fire by force. àdìọ́kàn ìgbàgbọ́ tí ń bẹ nínú súfí ní pàtàkì jùlọ lọ́dọ̀ àwọn onítọ̀ríkọ̀ tìjàníyà ìgbàgbọ́ wọn ni pé wo ojú ṣéwù rẹ kó o di ọmọ àlìjẹ náà automatically automatically kan wo ojú ṣéwù báyìí kó o sì dá wọn àlìjẹ náà o ò nídìí kó o kírun o ò nídìí kó o gbàwẹ̀ o ò nídìí kó o wọ zàkà o ò nídìí kó o ṣe hajj tó bá wù ọ́ ṣe o lè máa ṣe o àmọ́ níwọ̀n gbà tó o bá ti láǹfààní láti rí ojú ṣéwù o ti dọ́mọ àlìjẹ náà lẹ́yìn ajá sí pé físà àlìjẹ́nà onírírí ojú ṣéwù lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà. the least requirement iṣẹ́ tí yóò ṣe tó kéré jù tí ó fi rí àlìjẹ́nà wọ̀ nínú ìgbàgbọ́ àwọn tìjàníyà òní wípé kọ́ ọ máa wo ojú ṣéwù tó bá ti jí láàárọ̀ kó wo ojú ṣéwù nígbà tí ṣéwù gangan bẹ láyé àwọn èèyàn from different locations wọ́n máa di ẹrù ìrìn àjò láti wá wo ojú ṣéwù láti wá wo ojú ṣéwù torí pé wọ́n ti gbàgbọ́ wípé tó bá ti lè rí ojú ṣé wọ̀ tó bá ti lè rí ojú ṣé wọ̀ ó ti di ọmọ àlìjẹ́ náà. nígbà tí ṣé wò wá sí láyé mọ́ wọ́n ti wá ya àwòrán rẹ̀ lẹ̀. àwòrán yìí ló wá kù wọ́n kù lóde òní tó ga sí pé òun wọ́n ń wò lójú láti lè di ọmọ àlìjẹ́ náà ẹnba ti wá wo ojú ṣéwù amada Tijani tọ́ba ti lè ń wo ojú ṣéwù amada Tijani tẹ́ńbà pè wọn ó wà ọ́pṣọ́nà tọ́ba wù kí ni torí lọ́jọ́ náà ó ti ṣiṣẹ́ kó wà lìtẹ̀ náà kí ni iṣẹ́ náà orí ojú ṣéwù amada Tijani wò ó wò báyìí. Okay? ẹnba ti rí ojú ṣéwù báyìí tó wo bí ṣéwù ṣe rí àwòrán rẹ̀ tọ́ba ti wà àwòrán ṣéwù títí tọmọ àgbẹ̀ náà tọ́ba di inú àwẹ̀ tọ́ba ti ń jí láàrọ̀ tí bá ti ń wo àwòrán ṣéwù tọ́ba wù ní ọgbà àwẹ̀ tọ́ba wù mùrídìí òun ni yóò gba ààwẹ̀ àwọn yìí kan náà ni wọ́n máa sọ fún ayé wípé n táwọn gbé wá ó wà níbàámu sí alukurani àti àdéhìsì ṣerú eléyìí ṣó wà níbàámu sí alukurani àti àdéhìsì àwọn yìí kan náà ni wọ́n tún máa sọ fún wa wípé tẹ́ ẹ bá gbọ́ kinní kan nípa ṣéwà amádà Tìjàní ẹ sẹ́rí ẹ̀ sí alukurani àti àdéhìsì tó bá bá lọ ẹ tẹ́wọ́ gbà tó bá yapa sí ẹgbẹ́ jùlẹ̀ wọ́n kàn ń sọ bẹ́ẹ̀ lórí ahọ́n ni o láti fi tan àwọn èèyàn jẹ ni o láti fi tan àwọn èèyàn jẹ ni o ìgbàgbọ́ wọn tí wọ́n ní ṣíṣe amúdá Tìjàní kì í jẹ́ kí wọ́n ó le ju ọ̀rọ̀ burúkú tó bá sọ ọ́ lẹ̀ torí wípé wọ́n gbà wípé once you see the picture of Shehu Ahmad Tijani you will enter paradise kódà ìròyìn tó gbé wà lìjẹ́ náà ni ìròyìn bìlá ìsáábín wàlá ìkọ́ ọ̀bí o ò ní ṣe ìṣirò iṣẹ́ tí ìwà lìjẹ́ náà o ò sì ní kọ́kọ́ jẹ̀yà kó tó wà lìjẹ́ náà for the mere fact pé ọláǹfààní láti máa wo ṣéwù níbo ni wọ́n ti sọ bẹ́ẹ̀ ẹ jẹ́ á sínú tírà wọn. ẹjá lọ sínú tírà wọn. nínú tírà jàwá irùlé màání ibẹ̀ la fẹ́ lọ. ẹ̀yin tẹ́ ẹ bá mú ti John lọ́wọ́ ẹ lọ sí page one thirty two nínú mọ́tínù ẹ̀yin tí ẹ bá mú titun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ẹ̀dísì lọ́wọ́ ẹ lọ sí page fifty six ẹ jẹ́ káwa náà ṣiṣẹ́ wa níbí báyìí kájọ kà page fifty six. ojú ewé tákàndá kan nìyẹn láti inú tírà tá a mọ̀ sí jàwáírù lè màá ní ẹ̀wọ́ o no be no be juju o this is page fifty six ṣàrí fifty six ṣàrí fifty six rèé o ní abẹ́ àlìfọ́sùlù sáni fi fọ́dìlì wúrídì yìí fi fọ́dìlì wúrídì yìí nípa àjùlọ ọlá àwọn nǹkan kíkà tó dálẹ̀ sínú ẹ̀sìn ìyẹn bàbá ṣéwù amada tìjání ọ̀nkù tíjẹ́ yìí. ọ̀nkù tj tabagekuru. nínú tí ààrẹ yìí ẹ̀rì ibi tí mo fi bírákẹ́tì sí ibẹ̀ la fẹ́ kà so ẹja mo ti kọ́ọ̀tì ẹ̀ jáde ẹja lọ kà níbi tí yóò ti tóbi dáadáa tìrẹ́ lèmi ọ sọ pé òun ò kúkúrú ìnáwó ní ìjẹ́ kúkú ń kà àwọn èèyàn ṣe ẹ tí máa sọ pé. ohun tá a fẹ́ kà ẹ máa wá káàkiri àwọn èso ẹ máa wá káàkiri àyìn ti rí tó o sì fẹ́ kó sàǹfààní fi hàn àwọn èèyàn ní òun làbọ̀ tó wá dà wọ́n sínú wàhálà pé ẹ máa káàkiri ti rí fi hàn wá ká sàǹfààní pẹ̀lú ẹ̀ àmọ́ ńgbà tó bá ti já sí pé ó lọ́wọ́ kan nínú gbọ́ lẹ́nu wọn nìyẹn So, tẹ́tìrì page fifty six ẹ̀rí sí ẹ̀ náà tẹ́tìrì. الفصل الثاني في فضل ولده الفصل الثاني ìpín kejì lórí kíni lórí àwọn ọlá tó wà fún ṣíṣe wírìrì ṣíṣe àmì láti já ní dálẹ̀ nú ẹ̀sìn máa wò ó. ó ní ànábì sallallahu alaihi wasallam ó lọ sọ fún òun ṣé mọ̀ pé lójú ọ̀nà tọ̀ríkọ̀ tìjàníyà wọ́n gbà wípé a ti sọ yẹn síwájú nínú previous episode wípé ṣéwù amúlá tìjáni ni òun rìn lọ ní abúlé kò bàbá sọmùgún pàǹdẹ́bì yọ sí òun látìgbà náà lọ ànábì òye yọ sí ṣéwù amúlá tìjáni tí wọ́n jọ máa sọ̀rọ̀ tí wọ́n jọ máa jẹ tí wọ́n jọ máa mu kódà a tún ti ka àwọn abi tó ti sọ wípé ànábì o ní máa ń ṣàbẹ̀wò sí gbogbo àwọn ṣéwù ṣéwù ṣéwù ṣéwù káàkiri àgbáńlá ayé ó sì máa ń kọ́ wọ́n rìn pẹ̀lú àwọn àròlé ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin wá sí orí aṣọ funfun tí wọ́n máa ń tẹ́lẹ̀ tí wọ́n bá fẹ́ ṣe àdíkìrì gbogbo wọn yẹn láti kà lọ ẹni tí ọba tí ì gbọ́ kó lọ gbọ́ sọlálẹ̀ ẹ̀ tòní ṣé ahmed àtijani wá ń sọ wípé ẹ máa wò ó ní ànẹ́bí sọ fún un pé nígbà tí ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn níbẹ̀rẹ̀ ó ṣe sinadu ìsànàbì lórí irọ́ ọ wá ní wàá nà mọ́ ṣẹ́rí wà á nà man wà á nà man rọ̀ áàní ǹjẹ́ rí kí n dàda báyìí ṣàrí báyìí the last line ni the last line wà á nà man rọ̀ áàní fakọ́tì ó ní ànábì lọ sọ fóun pé dájúdájú ẹni tó bá wò mí lásán ẹni tó bá rí mi lásán fakọt òǹlè ìtumọ̀ fakọt ni lásán only, ẹni tó bá rí mi lásán gọ̀ọ́yàtù wú ìkángun rẹ̀ òpin ìrìn àjò rẹ̀ ni pé yẹ́dókúlù lìjánà ọmọ àwọnú ọgbà lìjánà bìlá ìsábìn láì ní ṣe ìṣirò iṣẹ́ wàlá ìkọ́bìn láì sì ní jẹ ìyà ǹjẹ́ a rí kíní dáadáa báyìí sábàrí dáadáa ń fẹ́ kí kakọ yes sábàrí dáadáa tá a rí gbòdọ́dọ̀ wa ohun tí mo kà yẹn tabariwo bẹ́kẹ̀ ẹ̀kọ́ yes kí n lè ìjọ́sìn tó wá ní gbé kọ́mẹ́ǹtì báwò nígbà. tẹ́ tẹ́ bá rí ibi tí mo kà yẹn ó yẹ kọ yes káwọn kan kọ yes. tọ́ bára kan lọ sí i sọ pé àwọn rí o ohun tó rèé o àwọn èèyàn sọ pé ẹ máa wá káàkiri ẹ máa wá káàkiri nígbà tí èsì nǹkan tó sọnù ìwọ tó rí nǹkan tó o ti fẹ́ ṣàǹfààní fáwọn èèyàn tí èsì ìsalábòsí ọ̀ ní sọ pé ibi tí mo ti rí ẹ̀yin náà máa wá káàkiri àsámẹ́ǹtì nìyẹn gbogbo yẹn ìranù lásán ni irọ́ la bá débẹ̀ ìjàmbá la bá débẹ̀ wà á nà máa ń ẹ̀tẹ̀rì wà á nà máa ń àti pé dájúdájú ẹni tí rọ̀áánì rọ̀áánì ẹni tó bá rí mi fakọt ó wá fi fakọt sí lásán ẹni tó bá rí mi lásán gọ̀ọ́yàtùwú destination rẹ̀ òpin ìrìn àjò rẹ̀ ògòǹgórí ọ̀rọ̀ rẹ̀ ni pé ìyádókòlù lè já náta ọ máa wà lìjàn náà tààrà bìlà ìsáábìn ìtumọ̀ tààrà náà nìyẹn o bìlà ìsáábìn kò ní í ṣe ìṣirò iṣẹ́ wàlá ìkọ́ bìn kò sì ní kọ́kọ́ jẹ́ ìyàpọ̀ tó wà lìjàn náà jẹ̀má ṣẹ̀tì ìdí tí àwọn mùrídí tí wọ́n fi ń gbé fọ́tò ṣéwù kọ́ra ní gbogbo ìgbà ẹ ti rí ìdí tí àwọn mùrídí tẹ́ fi ń gbé fọ́tò ṣéwù kọ inú ilé wọn ẹ ti rí ìdí tó fi já sí wípé wọ́n wulẹ̀ wá ń forí balẹ̀ fún fọ́tò náà tẹ́ ń wulẹ̀ ń forí balẹ̀ fún fọ́tò náà tẹ́ ẹ ti rí báwọn wọ́n ní wàá máa ń ra'ani fakot. Only who ever saw me, only goyatuhu finality rẹ̀ ni pé yẹ́dúkúlù lìjánátà ọmọ àwọnú àlìjánà bìlá ìsáábín láì ní ṣe ìṣirò iṣẹ́. wàlá nǹkan bí láìsí ní tọ́ ìyàwó. irú ọ̀rọ̀ tí Shehu Ahmad Tijani sọ yìí sínú tí a jàwálùlẹ̀ màá ní pàbùlùbùlẹ̀ àmọ́ ní ẹ jẹ́ á pe àwọn onísúfí kí wọ́n bọ́ ọ̀ta kí wọ́n sọ pé kò sọ bẹ́ẹ̀. káwá bí wọ́n léèrè pé èyí ti ṣe tẹ́ ẹ sọ fọ́tò yíyà fọ́tò ṣéwù yíyà yín tẹ́ ẹ sọ dẹ̀sùn kí ló sì ń lọ síbi kẹ́ ẹ sọ fọ́tò kẹ́ ẹ máa ra fọ́tò ṣéwù yín kẹ́ ẹ sọ di ẹ̀sìn. ohun tí ń bẹ lábẹ́ ẹ̀ lálẹ́ ti rí yẹn ṣéwù amúdà Tìjání ọ̀nkù TJ ó fẹ́ sọ àwọn mùsùlùmí di ẹni tí ò ní kírun mọ́ ẹni tí ò ní gbàwẹ̀ mọ́ ẹni tí ò ní yọ zàkámá ẹni tí ò ní ṣe hajj mọ́ lókùrú ìgbà tí irú mùrídí bẹ́ẹ̀ tó bá ti ń rí ṣéwù sójú àbùṣe ti bùṣe àbùṣe ó ti bùṣe ẹ̀ bá ti ń rí ṣéwù sójú ó ti dọ́mọ àdìjẹ́ náà. The least requirement ewu wo ẹ wo kan ó ní halimina nasi máa ń jẹ́ dínkùlù ìjánà dègẹ́rì ìsáábín tẹ́ẹ̀tì mọ̀ káwọn pípù aládánwò ni wọ́n o wọ́n nígbàgbọ́ nínú tí bẹ́nu tí àwọn o ṣé béèrè tó yẹ kó béèrè nìyẹn ìtumọ̀ ìbéèrè ẹ̀ ni pé ǹjọ́ wà nínú àwọn èèyàn ẹni tí ó wà lè jẹ́ náà láì ní súfì kan ló béèrè ń báwọn o ẹ̀yẹ jẹ́ fi hàn yín. àbíbù lùbàkì sẹ́tìrì àbíbù lùbàkì ó ní hali minanas mànyẹ́dẹ́ kòlùrìjánná lẹ́gẹ́rẹ́ fìsà ìjọ wà nínú àwọn ènìyàn ẹni tó máa wọ àlìjánná láì tètè ránṣẹ́ ìdáhùn ni pé ẹni tí ó wà nínú náà láì fi ṣe ròṣẹ́ but the bone of contention níbi báyìí níbi ọ̀rọ̀ ṣé wàhálà ti dání ó yàtọ̀ fún in tó jẹ́ in tó underlying meaning fún tí wọ́n béèrè in tí ìbéèrè tó béèrè pé ṣó wà nínú àwọn ènìyàn ẹni tí ó wà lè jẹ́ náà láì sí ròṣẹ́ àwọn tí ó wà lè jẹ́ náà nínú ọmọ ànábì láì ní sèṣirò iṣẹ́ ànẹ́bì sọ pé seventy thousand ni wọ́n àwọn wọ̀nyí kìí ṣe nípasẹ̀ pé wọ́n rí ànẹ́bì sójú nìkan náà fi di ọmọ àlìjẹ́n náà bí kò ṣe nípasẹ̀ pé wọ́n ṣe iṣẹ́ débẹ̀ ni ànẹ́bì sì sọ iṣẹ́ tí wọ́n ṣe ànẹ́bì sọ iṣẹ́ tí wọ́n ṣe tó máa jẹ́ àlékún sí iṣẹ́ ọ̀ranyàn wọn ànẹ́bí ò fi ibì kankan sọ́rí láyé pé mọ́rọ̀ á ní fakọ́t ẹni tó bá rí mi lásán òpin ìrìn ẹ̀ ní pé yóò wà lìjẹ́ náà láì ní ṣèṣúrú iṣẹ́ láì sì ní kọ́kọ́ jẹ́ ìyàpọ̀ tó wà lìjẹ́ náà. àwọn tó rí ànẹ́bí ń bí ń bẹ kàtígórì yẹn mẹ́ta ni wọ́n. àwọn tí wọ́n rí tí wọ́n gbà á gbọ́ lódodo àwọn ni mùmìnì. àwọn tí wọ́n rí tí wọ́n ò gbà á gbọ́ rárá àwọn ní kèfèrí àwọn tí wọ́n rí tí wọ́n kílèmù táwọn gbà á gbọ́ àmọ́ tí wọn ò gbà á gbọ́ ní ti òdodo àwọn ni mùnàfíkì tó bá já sí wípé rírí ànẹ́bì lásán ó lè sọ ní dọ́mọ àlìjẹ́ náà ni àga sí pé ànẹ́bì ò wulẹ̀ ní ja ogun kankan rárá bákan náà ni wípé ìyẹn gbàgbọ́ o kò gbàgbọ́ o kò ní sí pírọ́blẹ́mù bẹ́ẹ̀ torí pé sars ti fojú rí ànẹ́bì ni tó bá ti fojú rí ó ti parí àlìjánà ẹ̀ ti wà guaranteed so irú ọ̀rọ̀ burúkú báyìí kò tọ̀dọ̀ ànẹ́bì wà rí láyé pé ẹ ń bá rí òun lásán ọ̀rọ̀ àlìjánà ṣe wá di pé rí ṣé òkò wà àlìjánà ìgbà wo ni ọ̀rọ̀ àlìjánà wá yẹpẹrẹ tó bá yẹn ìgbà wo ló di tó yẹ pẹrẹ tó báyìí torí ọlọ́run ẹ̀yin oníṣúfí ẹ lọ túbà ọ̀rọ̀ àlùjẹ́ náà wádìí tó wá yẹ pẹrẹ débi wípé sáàgó ojú sí òkú ọ̀dọ́mọ àlùjẹ́ náà èyí ti rí èyí ti rí tó wá já sí pé àwọn ṣéwù yín ń garanti àlùjẹ́ náà fún wíwo àwòrán wọn. tá a bá ń sọ pé yíya fọ́tò ò dáa ẹ má ya fọ́tò mọ́ ẹ má ṣe gbá mọ́ wọ́n mọ̀ yí muslim pàpàdé pé ẹ̀yin wò ẹ̀yin tẹ́ ẹ̀ mojú tí ń bẹ ń bẹ ẹ̀yin tẹ́ ẹ̀ máa wo tí ń bẹ ń bẹ. fọ́tò ṣéwù táwọn gbé sínú ilé táwọn lè wà lìjẹ́ náà ni. torí ohun tó ga wọn sọnù ní page fifty six dàwárù lè màá ní táàmù wo òun tí wọ́n bá ti ń wo òun ó ti dọ̀mọ àlìjẹ́ náà. sọ ló jẹ́ kí n sọ wípé Súfí ó wá tako ìsìláàmù ni Súfí wá tako ìsìláàmù primary objective fún wọn hidden agenda àwọn oníṣúfí ni pé wọ́n fi wá da ìsìláàmù lógun ni imagine kẹ́nìkan sọ wípé tó o bá rí mi lásán ọ̀dọ̀ wà lìjẹ̀ náà ànábì wo ló sọrú ẹ̀ rí ànábì wo ló sọrú ẹ̀ rí sọ̀hábà wo ló sọrú ẹ̀ rí nínú àwọn àyínmọ̀ wa mẹ́rẹ̀ẹ̀rin èwo nínú wọn ló sọrú ẹ̀ pé gòmí lásán mọ́rọ̀ á ní fakọ̀t gọ̀ọ́yàtúwú yẹ́dúkúlù ná bìgẹ́rì hìsábìn bìlá ìsáájú wà láyìn kan ọdún ẹni tó bá rí mi lásán ó tún fi lásán kù tí ó túmọ̀ sí pé is enough seeing the face of sheikh is enough for you to guarantee your entrance into the paradise. Eh? níbo la fẹ́ gbélé ìwọ̀ ẹ̀yin ènìyàn mi. níbo la fẹ́ gbi wọ̀ wo ṣéwù lásán kó o di ọmọ àlìjẹ́ náà níbo nìyẹn fẹ́ wọ̀ bí ò ṣe nu náà. níbo ló wọ̀ níbo ló dé sí bí ò ṣe inú iná torí náà ọ wà nínú àwọn èèyàn ẹni tí ó wà lìjẹ́ náà láì dé sí ro ṣẹ́ àdìsí gba irú wọn irú e, e, e, ó gba ọ̀rọ̀ wá lórí rẹ̀ àdìsí wà lórí irú rẹ̀ kìí ṣe pé ẹni tí ó wo ànábì tó rí ànábì sójú lànábì sọ pé yóò wà nìjẹ́rẹ́ láì tètè rọṣẹ́ torí pé kèfèrí rí ànábì ọ̀sẹ̀ bọ́ rí ànábì mùmìnì náà sì rí ànábì nígbà tí ń bẹ láyé ok rírí ànábì nìkan kò ní sọ ọ̀dọ̀ ọmọ àlìjẹ́ náà à ń bọ̀ sí bọ̀ sí rírí ṣéwù ahmed àtijọ́ ní lásán sẹ́dípẹ́lá kò ní pàtàkì ara rẹ̀ gan sọtọ́ bá rí àwọn súfí tí wọ́n ń gbé àwòrán ṣéwù kọ́nú lé tẹ́ ń gbé àwòrán ṣéwù kọ́ ara ògiri tí wọ́n tún forí balẹ̀ fún àwòrán ṣéwù ohun tí ń bẹ lábẹ́ rẹ̀ ló ti gbọ́ yẹn o wọ́n ní àdìọ́kàn wípé táwọn bá ti lé ń wo ojú ṣéwù amúdá Tìjàní lójoojúmọ́ àlìjáná àwọn ṣe kí ni ó ti dúró digbí ó ti dúró digbí àdìọ́kàn burúkú ni o kí ẹ̀yin tẹ́ bá nílò àdìọ́kàn bẹ́ẹ̀ kẹ́ ẹ lọ jáwọ́ níbẹ̀ kẹ́ ẹ má bàa kú sí gífà èmi sọ tèmi o ibi tá a máa dúró sí ní alẹ́ tòní nìyí insha allahu. ara wa ni onítúbí ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn. ara wa ni onítúbí ni wọ́n ti wà yìí ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni. èèyàn wa ni. túbí túbí máa ń tẹ̀lé ẹ̀yìn túbí máa ń tẹ̀lé ẹ̀yìn tó lè kó sẹ́yìn bá a bọ̀ ọ́ ó ní wọ́n tó jára jára. fi eré ẹ̀ lọ. ara wa ni onísùnfì ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. túbí túbí máa ń ṣe rẹ̀ ni túbí máa ń ṣe rẹ̀ ni ó lè kó sẹ́yìn bá bọ̀. bí ó ti wà ní ara wa ni èèyàn wa ní ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Súfì Súfì máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn. Súfì máa ń bẹ̀rẹ̀ ẹ̀yìn. Ó lè kó tẹ̀sí bá àkọ́nù. wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ni wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ti ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni.

máa ń tẹ̀rẹ̀ ẹ̀yìn ó sì máa ń tẹ̀rẹ̀ ẹ̀yìn ó lè kó sẹ́sì bá àbọ̀nù ó lè wọ́n tó jálajàla. wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfi ni bóde wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfi ni bóde wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúfi ni bóde wa ni ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. Túnfì Túnfì máa ń lè yìí lórí ìmọ̀bìrẹ̀ rẹ̀ ó lè kó sẹ́sì bá bọ̀rọ̀ ó lè wọ́n tó jára jára. ó lè tó yẹ kó lè ní ìtàkùn ẹ̀rọ púpọ̀ ó lè tó làbẹ́ ló púpọ̀. lọ́sọ̀rọ̀ náà ó lè tó sẹ́sì bá ẹ̀rọ ó lè tó sẹ́sì bá ẹ̀rọ tó rọ̀ kíkà. onídọ̀dọ̀ ẹ̀ onídọ̀dọ̀ ẹ̀ yóò máa ṣe eré ẹ̀ lọ ara wa ni onisufi wọ́n ti wà ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà yí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onísùfì wọ́n ti wà ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí onípa yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni. lórí kọ́mẹ́ǹtì ẹnìkan post àdìsí kan ní ìsìn kìnnìkan Danjuma òkútẹ́bà ó post yìí nùrùdín tajúmà mi ò mọ èròǹgbà rẹ̀ ṣùgbọ́n kò pọ̀ dandan kí n mọ èròǹgbà rẹ̀ mi ò sì máa wí ẹni tí ń ṣe ṣùgbọ́n n tó ní lọ́kàn tó fi póòtì àdísì yìí mi ò mọ̀ bóyá ó fẹ́ fi sọ́pọ́ọ̀tì ọ̀rọ̀ ṣé Ahmada Tijani ni o tàbó fẹ́ fi takò o ẹ jẹ́ kí n fi kọ́mẹ́ǹtì yẹn hàn yín. ó ní àdìsí wa tó sọ pé túùbà lèmọ̀ á ní wà á mànà bíi oríire ni fún ẹni tó rí mi tó sì gbà mí gbọ́ àdìsí ló kóòtì o fún màtúùbá fún màtúùbá fún màtúùbá lẹ́yìn náà oríire níṣẹ́ oríire níṣẹ́ oríire níṣẹ́ liman amanabi wàlámù yàrá ni. oríire ni ànábì rípìtì ẹlẹ́mẹ́ta fún ẹni tó gbà mí gbọ́ tí ò rí mi abu sa'id alikudiri ló gbà wá alimuhadis sheikh alibani nínú sahihul jamiu hadith number three nine two three kòlásọ́tù hukumu lè muhadith sahih kókó ọ̀rọ̀ tí àfa wa náà sọ ni pé hadith ńlá làfíà tọ̀ hadith yìí kò sọpọ́ọ̀tì ọ̀rọ̀ tí Shehu Amina Tijani sọ nínú tí a jàwárù màání ta àtàbọ́ta ìtumọ̀ ọ̀rọ̀ yìí òun náà láti gbọ́n pé àlẹ́ sọ́lá wa ni wọ́n ó sọ pé oríire ni fẹ́ni tó rí mi tó gbà mí gbọ́ torí pé rírí ànábì nìkan sọ fákọt rírí rẹ̀ nìkan sọ kò kórìíra bá ẹ̀dá rí pé ọ̀wọ́ pé ìran ànábì nìkan sọ ní òtún wá dolóríire ní òtún dọ́mọ àlùfẹ́ náà kò ṣẹlẹ̀ rí torí pé àwọn kan àwọn tí mo ti sọ kátígórì iye àwọn tó rà nígbà tí láyé pé kátígórì mẹ́ta ni wọ́n nínú kátígórì mẹ́ta kàtígórì ẹ̀yọ kan ní wàlìjẹ́ náà kàtígórì àlèmùmínú kàtígórì àwọn àlèmùnàfikún àti kàtígórì àwọn àlèmùsùrìkún wàlẹ̀kùfàárù wàlìyàwódù wànàsọ̀rà gbogbo wọn yẹn kàtígórì kòfàárì làwọn wà. now gbogbo àwọn kẹfìrí àsìkò ànábì tí wọ́n rí tí wọn ò gbà gbọ́ wọn lọ́nu náà àwọn mùnàfíkì àsìkò ànábì wọn lọ́nu náà ọwọ́ àwọn onígbàgbọ́ òdodo tí wọ́n rí i tí wọ́n gbà á gbọ́ ní wàlìjẹ́ náà now rírí ànẹ́bì nìkan sọ kò wà important in tó wà important ni pé òun rí ànẹ́bì o òun rí ànẹ́bì o gbà á gbọ́ gbà á gbọ́ tó fi jẹ́ sí wípé abala àdìsí abala méjì ni ọ̀kan sọ pé túbálì máa ń rọ̀ á ní wà á má nàbí oríire ni fẹ́ni tó rí mi tó sì gbà mí gbọ́ ìyẹn ni pé oríire ní fẹ́ni tó rí ànábì tó dá sí pé lásìkò sálẹ́bì wálé ayé lòun náà wálé ayé ló fi láǹfààní àti ránàbì kì í ṣe irú sí ọ̀mọdé ti dá ní òpùrọ̀ tó wáyé lẹ́yìn one thousand years sálẹ́bì ti kú láyé. ok so àdéhìsì ń sọ nípa àwọn sọ̀hábà pé oríire ní fẹ́ni tó rí mi tó sì gbà mí gbọ́ wálé ayé lásìkò sálẹ́bì wá sí ayé ó sì gbà lẹ́yìn náà oríire ni oríire ni oríire ni fẹ́ni tó gbà mí gbọ́ wà lámúyárọ̀ ní tí ò rí mi ìyẹn ni pé irú àwa ẹ̀ ní ìsìn ahánẹ́bí ahánẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam àbáláyé ó ti kú láyé káwà tó délé ayé ṣùgbọ́n àti kí ni agbàgbọ́ agasi pé rírí ànábì mùjárádù rírí ànábì nìkan kò sí oore kankan bẹ̀ ju pé kọ́ ọgbà àgbọ̀ lọ kírírí tó bá rà nẹ́bì yẹn kó ṣe sábà bí kó o gbà á gbọ́ tó o bá ti gbà nẹ́bì gbọ́ sórí kó ga sí pé ànẹ́bì ló sí three years láyé gbogbo sí three years yẹn kò sí ọjọ́ kan tó fi rà nẹ́bì àmọ́ o gbà o ò lè soríire ànẹ́bì gẹ́gẹ́ tọ́lọ́rọ́ sí wa rèé ló fi ìgbàgbọ́ nínú rẹ̀ ó fi ṣe májẹ̀mú fún rírí tí ó ṣàǹfààní àìgbàgbọ́ nínú rẹ̀ yóò sì jẹ́ kí rírí ànábì nígbà tó wà láyé kò ní jẹ́ kó ṣàǹfààní fún ẹ̀dá tó rí àbútọ́líbì sí òrànàbì ni àbútọ́líbì ṣé kò rànàbì ni àbújáàlì sí òrànàbì ni kí ni àǹfààní rírí tí òrànàbì ti fún wọn kò sí wọn láǹfààní kankan kò sí wọn ní àǹfààní kankan so àdìsítẹ́nì ikọ̀ yìí kò sọ̀pọ́ọ̀tì mọ́rọ̀ hanifa court dayatu yẹ́dínkù lìdánná nìgérí ìbíláì sáájú wà láyé kọ́ bí kò sọ̀pọ́ọ̀tì rárá. ẹlẹ́ẹ̀kejì ni pé àdìsí yìí ó ń jẹ́ ká mọ̀ wípé àtá ànábì gan àtá ànábì wà gan tó o kílèmù pò ńgbà tí ń bẹ láyé tó o bá gbàgbọ́ ọ̀wọ̀ náà ni tọba tọba wà mẹ́rin tó wà láyé lásìkò ànẹ́bì tó rí báyìí tó rí láàárọ̀ tó rí lọ́sàn-án tó rí lálẹ́ tó rí lọ́jọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta the whole week ó the whole month ó the whole year ó the whole life of the prophet ó but ọ̀ gbà á gbọ́ tó fi kú iná lọ wọ̀ kókó ọ̀rọ̀ so rírí ànẹ́bì is not as important as believing in the prophet. Seeing the prophet during his lifetime is not as important as believing in the only prophet. So bí àríyàn bó ṣe jẹ́ nù torí mi ò mọ èròǹgbà ẹni tó pòsì kínní kò rán gọ́ọ̀mẹ̀ntì ọkọ̀ má di sìn wá ni so àwa àmàníyàn rẹ àmàníyàn rẹ o àwa ti fi àdìsí yẹn àti fi kọ́ra wa ní ẹ̀kọ́ mo ti yé wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh tó fi máa ṣe rẹ̀ ni tó fi máa ṣe rẹ̀ ni ó ní kó tẹ̀sí bá sọ̀rọ̀ ó ní wọn tó jára jára ó ní kó tẹ̀sí bá sọ̀rọ̀. onítúbí ó ní wàyí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ara wa ni onítúbí ó ní wàyí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn ara wa ni onítúbí ó ní ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ká pàdé lórí ká pàdé lọ́la ní halkọ́ inshàlá mùsàlùmá kàtẹ́rà ọmọdásílẹ̀ àká ká sì gbẹ̀dú ká ṣíà fídíò yìí fún àwọn èèyàn kí o lè ṣe wọ́n ní